tó ń lé ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ti ọpẹ́ tó sí àtẹ̀yẹ́wò lórí ẹ̀dá rẹ̀ adúpẹ́ tó pọ̀ fún un tí ó tún jẹ́ kí adókòlé ààyè yìí níbẹ̀rẹ̀ ọ̀mọ̀dá ọdún yìí pípé atúnwá sàlàyé ìwọ̀nba tí ọlọ́run bá fi yé wa nínú ọ̀rọ̀ ọ̀tọ̀ ọlọ́run kọ́lọ́n kọ́ gbà wa. àtìwí ọlọ́mọdé ọ̀tẹlẹ̀ àtìgbọ́ ọlọ́mọdé ọ̀tẹlẹ̀ ọlọ́mọdé ọlọ́wọ́ làánú rẹ ìtaba ní àtìgbọ́ lọ́wọ́ kúta àwọn dúpọ̀ fún alágbórí ẹ̀ ìtọ́ba tẹ ń jẹ́ gbà ní ìbáàdà fún wa wa ó gbà ní ìbáàdà àti gbogbo ìjọ bẹ́ẹ̀ nú ẹ̀ ìgbàlódé kábàá máa gbélé ayé kọ́lọ̀ ń jẹ́ àwọn gbélé ayé pẹ̀lú dáadáa kọ́lọ̀ ń jẹ́ pé rọ̀mọ̀bá yìí tó lè lápárí nínú sẹ̀mí wa. eléyìí ni ọjọ́ àkọ́kọ́ nínú rọ̀mọ̀bá rọ̀mọ̀bá one thousand four hundred thirty seven lẹ́yìn hijira lẹ́yìn ọ̀sọ́lá láàyè ọ̀sọ́lá. ó sì ṣe déédéé two thousand and sixteen. òní ní ọjọ́ kẹfà nínú june abẹ́ẹ̀kọ́ni two thousand and sixteen ọdí ọjọ́ àkọ́kọ́ nínú ramadan eléyìí ní ọdún kẹrin láti bẹ̀rẹ̀ tẹ̀síìl ní ààyè yìí ọdún àkọ́kọ́ àti ntáǹtò ní ẹ̀lówó kọ̀ọ̀án ìmọ̀tọ́jẹmọ́ kọ̀ọ̀án àsọ̀rọ̀ tọkọ̀ lórí ẹ̀ àti àwọn ìwádìí táwọn onímọ̀ tí wọ́n ṣe nínú ulumul Qur'an nígbà tí a rí pé àsìkò kẹ́kù díẹ̀ nínú àwọn ọjọ́ ọ̀gá yẹn àtúntò àwọn tọ́lọ̀ àwọn tọ́lọ̀ ní ọ̀dà nínú àwọn àyà ààwẹ̀ tọ́bẹ̀ láti di àyà one hundred eighty three ní Suratul Baqarah. at 83 eighty three at one eighty three níwọ̀n bá bí gbà wá a sọ̀rọ̀ sọ́kọ̀ nípa ìdájọ́ tó jẹ máa wò ọlọ́run ti pé one ti di atiku tí kan lọ àwọn jáde jami'a hikima eh, arusala inú jọ́nà àwọn òṣìṣẹ́ ń pè ní arusala tó wọ́n ti gbé jáde wọ́n dẹ̀ ti tẹ̀ ẹ́ kàṣe ìwádìí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lórí ayé ayé ayé lẹ́bìínà àmàmù kùtìbà àlékún mùsùlùmí kàmá kùtìbà àlẹ́ lẹ́bìínà mùsùlùmí kọ́bìnrin kọ́lá àlẹ́ àkùnkàn kọ̀ọ̀kọ̀ ayé àyẹ̀wò kan àtọ̀rọ̀ wọn. tó wọ ọbẹ̀ lórí ẹ̀. ìgbà wọn ti ka tí wọn rí ni wọn dùn pé ọyẹ ẹja yìí fáwọn àǹfààní lórí ẹ̀. ní ọdún kejì iná ọ̀rọ̀ a ti sọ̀rọ̀ sọ́kùnrin pa ṣètọ́ bó tẹ̀ ẹ́ pé ìyẹn sọ̀rọ̀ sọ́yìn ọmọ náà. asọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ ó sì wù mí kó náà di ìwé lọ́jọ́ wájú insha Allah ta'ala mọ́lẹ́yìn yẹn ọlọ́run tó pé kó ti gbórí afẹ́fẹ́ lórí rẹ́díò ta sọ̀rọ̀ pa ṣèpọ́n ta ṣe ẹ́písòdù ní mẹ́rin ìmí ìjẹ́ ẹlẹ́písòdù yìí mọ́ ẹlẹ́písòdù mẹ́rin náà ṣẹlẹ̀ ta sọ̀rọ̀ tó pọ̀ lórí ṣèpọ́n. a ti ṣe bismillahir rahmanir rahim lọ́dún yẹn ní èsì ṣe two thousand fifteen òun náà ní ẹ ní ọdún ẹ̀kejì yẹn abẹ́rẹ́ alihamudulilah ẹ àtẹ̀tì àgbà àti bàtúmọ́là àwọn àti alihamudulilah ṣùgbọ́n ní èsì alihamudulilah ìbá àtúntàn ní dọ̀tà làwọn àpò wọn títí lẹ́sìn yẹn ó lágbógbó ìdíje lọ́dún yìí àwọn afẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú rọ́bìlì alẹ́bí kọ́lọ̀ kó fi rọ́ọ̀bù wa torí ẹ̀ ní afáwọn ajánu sọ pé alhamdulilayi rọ́bìlì alẹ́bí mo lọ́dọ̀ wa ikú tí ọmọ kọ́ ní english àti ní arabic àti ní yorùbá ìtumọ̀ tá a bá ń parí délé lórí ìbẹ̀rẹ̀ máa ń fa fífàgùn lọ́pọ̀ ní ìkọ́sẹ̀ ṣẹ́fù wa mọ̀tàdọ̀ ní àbùsàlà bàbá wa ní máa tọ́lọ̀ lọ́pọ̀ sẹ́wọ̀n. débi wípé ní ẹ̀bá wa níbi àyà mi kò ní nǹkan máa tẹ̀sí wàhálà mọ́ nítorí kó ti pààrà níbi àwọn ọ̀pọ̀lọpọ̀ téèyàn ti tú lọ. àti pé àsìkò téèyàn wà àsìkò téèyàn ti lè fẹ́ fáàjì mi nígbà àgbà wa tó ń dé fi èèyàn lè má lè sàrà yìí pẹ̀lú sáàkì sọ́kọ̀ mọ́ èyí àti ní ni ọkàn ọ̀fọwọ́ mú àti ìrànlọ́wọ́ tó ń bá kó lè fi àlàáfíà sọ kọ́lọ̀ àdàgbà dáadáa. ọlọ́run bá àlejò ọlábẹ̀rẹ̀ síra rẹ̀ pẹ̀lú gbódò ẹ̀ tuntun pé lẹ́yìn a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ọlọ́run bá sọ pé alhamdulillah ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́run ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́run rabbil alamin olùtọ́jú gbogbo ẹ̀dá pátápátá olùtọ́jú gbogbo ẹ̀dá pátápátá ni ọlọ́run. ọ̀rọ̀ tá a sọ lórí rọ́bìlà alàmì ọ̀rọ̀ tó pọ̀ ni alákọ̀ọ́kọ́ ẹni pé àwòye sí ìtumọ̀ rọ́bù níbi èdè lágbáwá àti lu Qur'an ìpè máa ń lò ẹlẹ́ẹ̀kejì àwòye sí alàmì kí ni ìtumọ̀ rẹ̀ ní èdè lágbáwá àti nù àyè fọlọ́ọ̀tì lu Qur'an kátó àmọ́ àwọn ìwádìí lò nínú àwọn tíra tí mo ti dákọrí tó sì wúlò fún wa pọ̀ lórí ìṣèwádìí yìí àtàwọn ìwádìí bíi náà tá a bá fẹ́ ṣe lórí ọ̀rọ̀ Qur'an nípa vocabulary tó ń bẹnu Qur'an oná ẹ̀dí tíra tí a fa wa ar-Ratib al tó ṣe tí wọ́n pè ní mufradat al-Qur'an ìyẹn ni àwọn vocabulary tó ní Qur'an àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó ta kókó bẹ́ẹ̀ tó níbi àlàyé nínú Qur'an tó ń dúró lé lórí ìyẹn tó sì máa ń ṣàlàyé ẹ̀. bẹ́ẹ̀ náà ni bùjá ládùú ẹ̀yọ kan lò bẹ́ẹ̀ náà ni bàtọ́ ìbùdáwù tẹ̀wù yìí tí àlùfẹ̀rù sàbáàdì ṣe àlùfẹ̀rù sàbáàdì mẹ́jọ́lù sí àlùfẹ̀rù sàbáàdì ìdí mẹ́fà lò oní àti ṣàlàyé ọ̀kọ̀ọ̀kan gbólóhùn ti bẹnu kọ̀ọ̀án. nínú èdè lábáwá àti bí koran ṣe lò ó. àwọn tí wọ́n ṣe wádìí ń pa gbólóhùn àrọ́ wọ́n ní ìgbé ni ní ìpìlẹ̀ rẹ̀ ìyẹn gbé rírí ya education training kéèyàn ṣe training fún yàn educate tí wọ́n sọ pé ó náà ní ìjà òṣè ìhálà fàhálà ìlà àdìsámà kéèyàn mójútó nǹkan láti máa tọ́jú ẹ̀ nígbà tó wà lórí ìfèsì kan tí ìfèsì ìwé rẹ̀ ó fi ìkúrú tó fi dáa sí tí ó fi wá di pé ìfèsì rẹ̀ ó kùn rédé tí ọjà tó ń lórí sáà òun ti yàtọ̀ fún òun ń bá a bọ̀ tẹ́lẹ̀ nígbà tí èèyàn bá kéwù tá a ti lọ sílé kéwù tó kó fi mọ kéwù tọ́wọ́ akọ ẹ̀kọ́ yẹn tó náà wàá di pé a ah, òun náà tó ń kọ́ ọ̀yàn òun tó ń wà yẹn ó ti yàtọ̀ sí èyí tó ń fi bẹ̀rẹ̀ ó ti ní tẹ́lifíà bẹ́ẹ̀ náà ní ìwé bẹ́ẹ̀ náà ọwọ́ láti bẹ̀ ti yọ àwọn máa ń lè ájúrò bíyà ni rọ́jòló mi kúrè é àhábù ìlàjà mi àjòrò bíyà ni rọ́jòló mi àwọn àtẹ. kọkùnrin kan nù kúrè é ti kọ́ tọ́jú mi ọdún onífẹ̀ẹ́ ti ju kọkùnrin kan nù àwọn àwájú náà wá tọ́jú mi nítorí wọn ti pé rọ́pù yẹn láti di àtẹ̀rẹ́bíyà náà yẹn. àwọn olùkọ́ àtọ́ pé àrọ́pù. ipe masdari ni bí ìgbà téèyàn sọ ipe àlàádìl ẹ̀ńtọ́ yẹn sọ káàtó ní àlàádìl ẹ̀ńtí ṣe déédéé àwa gba àlàádìl òǹdà ẹni àwa lò fún un láti bí rẹ̀ pọ̀ jù ọ̀pọ̀ gan nínú èdè wáyé sọ rọ́jò lónìí àádìl ọkùnrin kan tó dún sọ bá ní rọ́jò lónìí àádìl. ó tún ní bàlágà ní dùrọ́jùlọ ádìlù lọ ọ̀rọ̀ yẹn tún dìlù dùrọ́jùlọ ádìlù lọ yẹn pé ọkùnrin tó yẹ pé gbogbo gbàtà déédéé ni wọ́n ti kì í sábùkù tó bẹ́ẹ̀ náà ni àtẹ́rìbíà àrọ́ dípò àrọ́ àrọ́ọ̀bà tàbí àlùmọ̀rọ́bì ẹ̀sìn tọ́jú ìgbà tí ń rìn kan mímójútó tí òjò ti dé o náà lọ́lọ́ tó nígbà tó ń ṣiṣẹ́ yìí níṣe tó ṣe ń pé ọfà fẹ́ẹ̀tì ẹ̀ kò sábòsí bẹ́ẹ̀ kò sí ègún bẹ́ẹ̀ kò sí tí òtó bẹ́ẹ̀ kò sábòkú bẹ́ẹ̀ iná ni wọ́n fi wá yá mọ́sítàrí fún ipe ọlọ́run bá ní àrọ́. ìtọ́ka wà ní Kùránì lórí eléyìí torí ẹ̀ ló jẹ́ pé gbólóhùn arọ́b àgbọ̀dọ̀ olùfẹ́ni kankan ló dé lágbára àfikún ọlọ́run ọba ẹlẹ́dà ṣùgbọ́n ẹni tí ń tọ́jú èèyàn yẹn rẹ káàdá mọ̀rọ́bì ẹni tí ń tọ́jú mi rè ṣùgbọ́n ká sọ pé fúwà rọ́b kò sí kọ́lẹ́gọ̀ àfikún ọlọ́run ìtọ́ tuntun ìtọ́ka lórí wípé ọlọ́run ní rọ́b ọ̀nbẹ́nu Quran iná làwọn onímọ̀ tí wọ́n sọ̀rọ̀ pa àkídà iná làwọn náà ti fi tẹ̀lé lórí pé ó kọ́ kánú ó kọ́ ọlọ́run gẹ́gẹ́ ní táàmù wa sàlàyé gbọ́ báyà bá sọ nínú sábà àyà nínú ẹ̀ sọ pé ní sábà fi àyà tóun kùlùmírìsìlá kùlùmírìsì rọ̀bìkún wáṣúrúlà bálídà tún tọ̀yìnbá tún wàrọ̀kún wàhùn. ọlọ́run bá ìlú kí ọlọ́run sọ pé lakọ́díkà náà lakún ní sábà ìlú sí ìmọ̀síkánì ìlú ààyà. àríwò tó yé ti ń bẹ fún yín níbi ọ̀rọ̀ àwọn èèyàn sábà àwọn èèyàn bínísì ọlọ́ni àròwòsàn yìí ó ti ó ti tó fún yín látara wọn janna tani wọn ní ọgbà méjì ayé ni mi wá ti máa ń lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ìlú wọn lẹ́gbẹ̀ẹ́ òsì ìlú wọn ọba ń fẹjú sọ́pọ̀ igi kún bẹ́ẹ̀ èso kún bẹ́ẹ̀ ewébẹ̀ kún bẹ́ẹ̀ tọ́jú ọba rọra kùlù mẹ́rìndínlẹ́sì rọ̀bì fún ọlọ́ni ẹ máa jẹ nínú ìjẹ ìlú tí olùtọ́jú yín tó kéde kalẹ̀ ọlọ́mọba ọlọ́run pèrè rọ́bù olùtọ́jú iná ló kéde ẹ̀ kalẹ̀ ọ̀la ẹ̀sìn máa ń gbẹ́ ọ̀la yóò náà ká balida tún ọ̀yùnjíbà tún nígbà tó lọ́n ṣe rẹ̀ bẹ́ẹ̀ ìlú náà ti wá di balida tún ọ̀yùnjíbà tún ìlú tó dáa tí kálukú ọmọ jẹ̀rán fún bẹ́ẹ̀ lọ bẹ̀ oúnjẹ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ntódò owó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wárọ̀ tó ń ga kò kó o ti bó ti jẹ́ kó o sẹ́yìn lójú pèsè jẹ ìbò kalẹ̀ fún yín ṣùgbọ́n àwọn èèyàn yẹn ò ti tọ́lọ́run tó takò tọ́lọ́run ọlọ́run bá wá kó ìpàǹgbọ́ ọ̀gbà yẹn pẹ̀lú omi òjò ọlọ́run fi ránṣẹ́ ọlọ́run fi omi òjò ránṣẹ́ omi tó náà lọ́lọ́run fi parí ọlọ́run bá wa orí bá fún nta fẹ́ ló bẹ́ẹ̀ ni pé ọlọ́run ọba yẹn pẹ̀lú ọlọ́run pẹ̀lú rẹ ni ọlọ́run ni òní òní ọba ó yìí tó pé òní ọba ni pé òní olùtọ́jú tó yìí tó ń sàbójúkú òfin lára ni. àwọn onímọ̀ mi sọ pé bọ́lá ti gbogbo ẹ̀ ló rẹwà tó dùn tó dáa nígbà tí ìyàwó ọlọ́run dé ìkẹkẹ kan ọ̀sẹ́kùn bẹ̀. nínú ìtumọ̀ pé ọlọ́run bá ní olùtọ́jú fún ẹ̀dá bó ti wá ní òde lárúbáwá pé náà ní náà tún lò láwọn ààyè kan òun náà ló ní ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون ọlọ́ni máa ká nàní báṣárí kọ̀lẹ́tọ̀ fún ẹ̀dá abara kan kọ̀fẹ́lẹ̀ ayé ìyàwó lọ́hùn ní kíta kọ́lọ́ ọlọ́run sọ síra kalẹ̀ fún ike síra ọlọ́run rè ànábì ọlọ́run ló ń ṣe kí ọmọ adájọ́ láàrin àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wà nínú wáta ọlọ́run tó wá fún ní ìdí ànábì ọlọ́run ọjà ànábì ọlọ́run ọlọ́run sọ tíra kalẹ̀ fún àgbọ̀yé tọrọ ma tíra yẹn tó fún àtìdájọ́ láàrin àwọn èèyàn kí ọmọ àtàràjẹ́ ẹ̀ fún ọlọ́run jogún fún tó mọ yẹ tìrú ẹni tó mọ yẹ ìgbà kú fún wá tó wá máa sọ fáwọn kúrò ìgbà àgàlì ní ìdúgbòlè èmi ni ẹ máa jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ẹ fọlọ́run lẹ̀ ẹ má tún bẹ́ẹ̀ ni ẹ máa jọ́sìn ọlọ́run dé lẹ̀ kò sí ànábì ọlọ́run kẹsàn-án tó yà ọlọ́run lọ wọ́n bá tún dé lẹ̀ ọlọ́run fi dé sí ọ̀rọ̀ padà wo lẹ́nu àwọn èèyàn ànábì yìí sá tí wọn lò ní ọgbà ju àwọn oní ọgbà wọn là oní ó ti wòsàn bá wọn ọlọ́ọ̀bà àlejò ọlọ́tọ̀ yìí máa ká nàní bá sáré ayé òfìyà òkúmọ́ olùkíta bàwà lùkúmọ́ wáta ثم يقول للناس كونوا عبادا لي من دون الله kọsẹlẹ ikọ lẹtọ fún èèyàn kan kọlọ òfin ní kọsọ tíra kalẹ̀ fún ó ní òye yóò fi gbọ́ yé yóò fi máa ṣèdájọ́ láàrin àwọn èèyàn tí ọmọ sàlàyé ẹ̀sìn ọlọ́run fún wọn ó ti tún ṣe ládàbí ọlọ́run tó ń mọ̀yọ́ ìyá lẹ́yìn ìgbà náà kó wá máa sọ fáwọn èèyàn nígbà tí nǹkan ọ̀tá la tó gùn náà tágbára gùn náà kó wá máa sọ fáwọn èèyàn pé kó ní àwọn èèyàn tí wọ́n tẹ̀lé àṣẹ bí ọlọ́run tí wọ́n sọ̀tọ̀ fún lọ. wàhálà kí ṣùgbọ́n kí ọmọ sọ fún wọn pé kó ló rọ̀bá ní dínà ẹ̀jẹ̀ ní kí ọmọ sí lọ ẹni ọlọ́run ní ẹ̀jẹ̀ bìmá kúntùn tó àlùmí ọ̀nà lìkìtàbà nítorí bìmá kúntùn tó àlùmí ọ̀nà lìkìtàbà nítorí ìjìra ọlọ́run tá kí wọ́n fi ń kọ́ yín wábìmá kúntùn àti nítorí ọ̀rọ̀ ọlọ́run tẹ́yìn náà ń kọ́ fúnra yín wàlá ya múrukún anabi ọlọ́run wàlá ya múrakún anabi ọlọ́run kẹfẹ kò ní máa pányínlá tẹ àǹtẹ tẹfínú lè màláìkátà ìkẹkẹ ẹfọ àwọn màláìkà wàlẹ́bí yínà àtàwọn anabi ọlọ́run àbíbàbà kẹfẹ wọn di olùtọ́jú tí ó jẹ rọ́bù nígbà bá lóni ọgbàdo ààrẹ ọ̀sọ́ diẹ tí ó tọ́jú àlámọ̀ rẹ̀ ni nbọ bá ń lò olùgbà ọlọ olùwọ tán ọtọ di ẹni ń darí àlànà rẹ nìyẹn tọdún rẹ lọtọ di ọtọ di rọb wọn ti dámú rọbù yẹn pẹ̀lú arbab Ọlọ́run ní àdàbí Ọlọ́run tí ọmọ ọmọ ní pé kú rọbà nìyína ẹjẹ tí ọmọ mílọmù Ọlọ́run ní wàlá yà múra fún àdàbí kẹfẹ kò ní máa bá yín lábẹ́. أن تتخذوا الملائكة والنبيين أربابا pípọ́ wá sọ pé kẹ́ ẹ tún máa máa wọn màláìkà àtàwọn ànábì ọlọ́run kẹ́ ẹ máa mú wọn ní olúwa kan lẹ́yìn ọlọ́run ọjọ́ olùtọ́jú fún yín lẹ́yìn ọlọ́run ànábì kan kì bẹ́ẹ̀. àyà múru fún ìbílẹ̀ kúkúrì báadá ilé àrùn mùsùlùmí. ẹ ti làákàyè pé ànábì ọlọ́run tọ́mẹ́sìn ọlọ́run wá tó ní ẹjú wọ́ọ̀lẹ̀ bọ́lọ́run. ṣé yọ wà máa fáyín láṣẹ ike kẹ ẹ tó máa ṣe kéde sọlọ lẹ́yìn ìgbà tẹ ti juwọ́ lẹsẹ jẹ mùsùlùmí fọlọ kò lè ṣẹlẹ̀ láyéláyé ẹ fi yé sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ẹ bá nàbí Ọlọ́run kan láyé ànábì yìí sáà lè sàlá la ẹ bá yé láyé ọyẹ ipe kọjá bí ti yìí sáà lè sàlá la iná òun pé onye ń mú ọ lára dá kò pọ́síbù kò tètè ni ó ní káwọn ava àwọn àwọn àbá àwọn tí wọ́n máa ṣe ìjẹ́ ń ṣe tí wọ́n máa láwọn ń tẹ̀sí wọn kàwọ́ ma awọ́rò burúkú ni níbi tí ó rì èyí kódà bí mùsùlùmí bá ń ṣe ẹ̀kọ́ ọmọ pé ìwọ mùsùlùmí mùsùlùmí ọlọ́bẹ̀ yíyọ mùsùlùmí èdè mùsùlùmí nìyẹn. níta fẹ́ ló mẹ́ni pé ẹ̀ńtí ọmọ ẹ̀ńtí ń tọ́jú ẹ̀dá tí ọmọ afáwúre ayé àti fún òun náà ní ọlọ́ọ̀bà ọ̀kan tuntun táwọn àtẹ́bí ọlọ́ọ̀la. tó tọ́jú tọ́jẹ́ pé gbogbo ń dáadáa àti látọ̀dọ̀ ẹni tí ò sí èméjì ńpa rẹ̀ òun náà lọ́lọ́ òun náà ni àrọ́b. rọ́bù yìí tọ́lọ̀ ń lò nínú àyà yìí náà ló lò ní túrọ́tù fàátì àtàǹtù tọ́lọ̀ ọba sọ yìí pé alihamudulilayi rabbil alamin ẹ̀yìn ẹ̀tọ́ tó kó gbogbo ẹ̀dá ní gbogbo ọ̀nà. bẹ́ẹ̀ náà lọ́lọ́run tó lò ní túrọ́dù sọ fáà ọlọ́run fi ilé ìsúté padà táwọn èèyàn lẹ́nu tí wọ́n ti nǹkan bí lẹ́yìn ọlọ́run túrọ́dù sọ fáà àyà one twenty three sí one twenty six ọlọ́run bá sọ pé wàyí nínú ilé yá sàlámínà ló ń fẹ́ ní ilé sùkẹ́ ẹ̀rí yẹn nínú àwọn òṣìṣẹ́ ọlọ́run lọ́wọ́ à ìdí kọ́ọ̀lá lè kọ́ omi ní aláàtọ̀ sọ́kùn nígbà tí ń sọ fáwọn èèyàn rẹ̀ pé ẹ̀yọ́ àbẹ̀wò ọlọ́run àtẹ̀dírú náà báàlán wọ́tàdàrú náà àṣàlẹ̀ káàdìsí. ṣé òòtà lẹ́ẹ̀máa pè lẹ́ẹ̀máa pè ní pé ní tọ́jú yín ní rè ń sì jẹ̀mú yín ọlọ́ọ̀bá tó yẹ kó ń lọ́ dáa ní dídá ẹ̀dá ẹ̀ wàá gbòǹdúlẹ̀. الله رب الله ربكم الله ربكم ورب آبائكم الأولين kẹwàá fi ọlọ́wọ́ bá kẹwàá fi ilẹ̀ yìí tó ti kó olùtọ́jú yín gbogbo ní pátápátá òun náà ló ti tọ́jú àwọn tó ńlọ́tọ́jú àwọn tó ẹ̀ náà léèrè. tẹ́wàá sọ ikú náà lọ́tọ́jú àwọn tó ṣáájú kẹ́ tó yọ òun lára yìí tẹ́ sọ pé isa ọmọ mọ́ríyámà iná lọ́tọ́jú àwọn tó ṣáájú rẹ̀ níwájú sí màmá rẹ̀ tó ní abẹ́ ìwà fi lè nínú kí túmọ̀ àti pé rọ́bù iná lẹ́yìn èèyàn nínú èdè àti ní kí koran ṣe lò láwọn àyà kan nínú àwọn àyà koran bẹ́ẹ̀ náà ni tí a bá ní rọ́bù ṣe yìí a máa jẹ́ tọ́ ìbò ẹ̀ńtó ní. tòbí rọ́bù ṣe mú ìtumọ̀ tẹ́lifíà nù bẹ́ẹ̀ náà ló ní ìtumọ̀ mílíkù nù. lọ́dọ̀ sọ pé alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. ọwọ́ tó wá fa ìtumọ̀ rọ́bù wa láti di maliki yawmiddin. olú olú olú ojú ẹ̀ sẹ́ni kankan fún mi. owó ti fi dóòbò lágbára ló yẹ. rọ́bù àmàjẹ́ rọ́bù dáa ẹ̀ńtó nílé bá ń sọ nínú túrọ́tì yusuf ó ti ẹ̀kọ́ nínú túrọ́tì yusuf dáadáa túrọ́tì yusuf àyà forty two àyà fifty àyà twenty three ó sì ọ̀sáájú rẹ̀ débi ẹjọ́ ni òun ti dádájọ́ tiẹ̀ òun jẹ́ lọ́ọ̀yà yóò wá sí my lord bó tẹ̀ ẹ́ pé fún wọ́n wọ́rọ̀ mí sọ ṣùgbọ́n mi ò sọ yàn dídè torí pé kìí ṣe rọ́ọ̀bù tọ́lọ̀ nílò. ọlọ́wọ́ sọ pé wàkọ́ lálẹ́lẹ̀ yìí dọ́nà ànáwó náà dé nínú mọ́tòkórí ní ìrìndà rọ̀bì fàǹtà ṣètọ́nù dìkìrà rọ̀bì yìí falabi falabi tàbí sídé níbi gàá sí ní àwọn tí àwọn tí wọ́n wá fọ̀rọ̀ tí wọ́n wá lálà tí wọ́n wá sọ pé Yusuf nú ẹ̀wọ̀n nígbà tí Yusuf rọ fún wọn tán Yusuf wá ń sọ fún ẹni tó rò wípé yóò borí bọ́ńdú ẹ̀wọ̀n nú àwọn méjèèjì ọ̀ ń sọ fún pé ó dókòrò ní ìdàrọ́ fi rántí mi nígbà tó ọba dọ́dọ̀ ọ̀gá rẹ̀ rọ́bù nìyẹn ọlọ́run bá ní sẹ́yìndó àgbà ó lọ gá gbogbo ọ̀gá ó lọ bá ọba gbogbo ọba ó ń lólùkọ́jú gbogbo ẹni lólùkọ́jú ẹ̀dá láyé. tó ká lọ wo àwọn àyà yẹn nínú túrọ́tì lẹ̀ túrọ́tì Yusuf èyí nífẹ̀ẹ́ lójú torí pé níta ní látàrí ẹ̀ náà ni wọ́n fi àrọ̀báàní ni wọ́n fi tìtì rọ́bù àbí kí wọ́n fi ṣe rọ̀bán rọ́bù ó náà ní pé ẹni tí ń ṣe tọ́lọ́n abẹ́ni tó ṣe wípé ọgbà ìtọ́jú tọ́lọ́n ìtọ́jú tọ́lọ́n pẹ̀lú ìtọ́jú tó ṣe fún àwọn ànábì ọlọ́run nípa gbófi tíra mi ń fẹ́ sí wọn ó náà wá ń tẹ̀lé tíra wọn nípa kíkẹ́kọ̀ọ́ rẹ̀ àti lílò láti máa ń gbé àlà álímù rọ̀bání òṣèyàn ọba ti kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ álímù rọ̀bání lèèyàn lọ torí ulama òkọ̀ àwọn àbá àpọ̀ al-alimu rabbani ló kéré ẹni ti pé ó ti gba ó ti ó ti ó ti ó ti la ma látara ẹ̀kọ́ ọ̀tọ̀ ọlọ́run tó fi káwọn àdébí ọlọ́run tó náà sí ìrè yẹn lórí ẹ̀. ìtumọ̀ rọ́bù nìyẹn nínú èdè lábáwá ṣùgbọ́n àwọn a máa lo rúbà fún àyímọ̀ láti fi gbólóhùn rọ́bù náà wọ́n a máa lo rúbà fún àyímọ̀ tó wọn lọ rúbà má yàwá tó lẹ́sìn náà dábà ó sì é ṣe káwọn tí wọn ti tètè kí wọn máa tó kí wọn fẹ́ràn kan báyìí. nítorí akókó mẹ́rin náà ni pé rọ́bù túmọ̀ sí kí ni ó ń túmọ̀ sí pé olùtọ́jú olùmójútó nǹkan ní gbogbo ọ̀nà òun náà ní ọlọ́run. àlẹ́ àlàmì tọ́lọ́ ń lò nínú Kùránì yìí tọ́lọ́ ń lò nínú áyà yìí.

ó sì máa rí ìpín ìpín ìpín lábẹ́ ẹ̀rọ kọ̀ọ̀kan èèyàn ẹ̀rì dúdú ẹ̀rì funfun ẹ̀rì nínú dúdú ẹ̀ẹ́kùn rí ìpín oríṣiríṣi nínú dúdú dúdú ti India ó sì yàtọ̀ sí dúdú Áfíríkà ní dúdú Áfíríkà yẹn rí wọn ló ní ìrànràn oríṣiríṣi téèyàn ò rí òun kàn ti dí lè nígbà tí ẹ bá wo kéèkì ẹ àbí tọrọ ti rẹ ẹẹrí oríṣiríṣi èdè táwọn èèyàn tó máa tí wọn tó máa láàrin ara wọn wípé èdè tèmi rè èdè tiẹ̀ rè bẹ́ẹ̀ bá tún wá rí bèbí èdè Yorùbá ẹ tún wá rí ran oríṣiríṣi tí wọn sọ pé dáálẹ́kì tó rè bó tiẹ̀ jẹ́ pé títẹ̀yìn náà bá tó sọ̀rọ̀ ènìyàn ó tó sọ pé ayẹ ìtẹ́yìn ló ń owó tí yorùbá sọ òun ọ̀sọ́ yorùbá sọ yọ lórí tìrìtìrìtìrìtì bó ti wá wà ní ènìyàn lọ́wọ́ àlú ẹranko lọ́wọ́ àlú òbí lọ́wọ́ ẹ̀dá ọlọ́run lọ́lọ́run tó wá sọ pé alihamudulilayi ẹ̀yìn ẹ̀tọ́ ọba tó ti kó gbogbo ẹ̀dá wọ́n ní ìpìlẹ̀ alamu yẹn ọwọ́ látọ̀ láti di alẹ́ ilmu wọlé àlàmà ìmọ̀ àti àmì wọ́n ní bẹ̀rẹ̀ ló nígbà ọ̀jẹ́ yìí pé gbogbo nǹkan pátá ti ń bẹ bíbẹ rẹ̀ lásán ọ̀ ń tọ́ka yìí pé nǹkan ló mú bẹ nítorí mú bẹ náà tòtòrí ẹ̀ ni wọ́n ti wá ń pè ní al-alam ìtọ́jú àmì fún bíbẹ ọlọ́run ìtọ́jú ẹ̀ pé òun ló jẹ́ ká nímọ̀ sí bíbẹ ọlọ́run àtúnbọ̀ wá sàlékún àlàyé lórí ẹ̀ insha Allah ta'ala. mọ́ṣáàlà kìíní yẹn àti kejì ìyẹn ni pé àrọ́bù ńtọ́ka sí olùtọ́jú al-alam bá dún ìran oríṣiríṣi tọ́wà ló ẹ̀dá. apákan náà àwọn sàbẹ àlejò sallallahu alaihi wọn sọ̀rọ̀ nípa òǹkà rẹ̀ wọn gba gba òǹkà rẹ̀ wà lójú apákan náà àwọn sàbẹ àlejò sallallahu alaihi wasallam bíbí náà bá dìnyà táwọn míì ṣùgbọ́n nígbà tí ò sí ẹ̀rí tó dájú fún mi ò jẹ́ ká ká nípa ká sọ̀rọ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ thousand ni wọ́n kọ lórí ìrántí ń bẹ ọlọ́run ti sọ fún wa pé wà fọ́ ọ́kà kò lè ní ilẹ̀ mi ní àlè wà máa wú bí tó ń mí nàlẹ́ ìmì ìlà àkàlìlà gbogbo mọ̀tọ́lọ̀ fún wa díẹ̀ ni nínú ìsìn bẹ̀rẹ̀ lọ́dọ̀ lọ. mọ́ṣálẹ̀ ẹlẹ́kẹta onáàrin tá a pè ní tàrọ́dúdú wúrú ti fa oyin rabbil alamin nàbẹ̀rẹ̀ kọ̀ọ̀án pípààrà tọ́lọ̀ ń pààrà rabbil alamin nàbẹ̀rẹ̀ kọ̀ọ̀án torí pé a ti ṣàlàyé náà àwọn ọdún tó lọ ipe tí fáàrà yẹn nígbà tá a bá ń yẹ̀ wò yóò jẹ́ kí ìtumọ̀ bí tá a wà fún yé wa pé nígbà tó lọ ń lò fún ìtumọ̀ báyìí ìtumọ̀ olókùn lò fún sọ́yàtọ̀ sílé àbí ọ̀yàtọ̀ ọlọ́run fáàrà rọ́bìlẹ̀ alamin nígbà méjìléní ogójì nínú Qur'an forty two times lọ́lọ́run fi rọ́bìlẹ̀ alamin nínú Qur'an ìgbà míì. yọọ máa tọ́ka lórí fífi rùbùbíyà ọlọ́run lẹ̀ ipe ọlọ́run ìní ń tọ́jú ẹ̀dá ọba ni ọba ti ń tọ́jú biaya bí yìí náà ti tọka sí àtàwọn mi mìíràn Kùránì ìgbà míì yóò mú wá ipe ọba àwọn gán gba ipe ọlọrun ọba ọba ń gbogbo sì nígbàgbọ́ bẹ́ẹ̀ náà ni pàtàkì jùlọ nígbà tí ẹ bá ń ṣàdúrà wọn ò ní ya Allah ìgbà tí wọn sọ pé ya Rabb ìrẹ̀ ọlọ́run ọba olùtọ́jú ẹ̀dá nítorí olùtọ́jú ẹ̀dá tí wọ́n á ń béèrè lẹ́yìn rẹ̀ yọ wà á níbàámu sí ìtọ́jú tọ́lọ́run ti fẹ́ dà lára àtọ́jú rẹ̀ iná ni nǹkan báyìí kó sébèmí ọlọ́ kó sébèmí ẹ̀dá rẹ̀ bó ti jẹ́ pé gbàdé yẹn bá ń sọ̀rọ̀ àforíjì ìjọ lórí ọ̀yá gbà fún un tí bá ń sọ̀rọ̀ àfọlọ́run ìyára àmọ́ ìyára sí nígbà bá bẹ́ẹ̀ tètè kọ́ta kọ́ta yóò di àṣẹ dídá lè yìí mọ́ ìyẹn ọlọ́run ló lé gbogbo níbi àdé ó ní ká yá kàhárù yá àbíbù abẹ́ ẹ̀kọ́ ni tó bẹ́ẹ̀ náà nígbà bá bẹ́ẹ̀ rọ́p oní òfàfihàn ìgbàgbọ́ wípé ọmọ tó ọlọ́run lòlùtọ́jú ẹ̀dá nínú ìtọ́jú rẹ̀ ní tó béèrè. bẹ́ẹ̀ nígbà míì tí kọ́ra bá mu wá yọ ọmọ tọ́ka lórí wípé ìnígbàgbọ́ tí ìtọ́jú tọ́lọ́ ń ṣètọ́jú ẹ̀dá yìí ọ ń sọ ọ́ di túláàsì yìí pé kéèyàn gbàgbé ọba tí ń bẹ ni ọba tó lágbára ni ọba tí ó ní òye tó ní ọgbọ́n ni ó sì ń túmọ̀ àti pé kéèyàn ó juwọ́ ọ̀lẹ̀ fún ọlọ́run ọba yẹn wọ́n jẹ́ nìkan lèyàn máa sùn ó sì ń túmọ̀ àti kéèyàn máa bẹ̀rù ọlọ́run ọba yẹn ó sì tún túmọ̀ sí pé ọlọ́run bá ọba olùtọ́jú ẹ̀dá yìí ó tọ́jú àwọn ànábì ọlọ́run dáadáa nínú ìtọ́jú rẹ̀ náà ní pé ó rán àwọn ànábì sí àwọn èèyàn àti àjànù nínú ìtọ́jú rẹ̀ náà ní pé ó sọ tírà kalẹ̀ láti wá kọ́ ọmọ lo rọ́bù yìí láti sọ wípé rọ́bù tọlọ́mú yàtọ̀ sí gbogbo rọ́bù àwọn bẹ́nu yìí gbogbo bíyà ọyàtọ̀ tó bụ bí yẹ ìdí bẹ́ẹ̀ nù làákà yìí ni àwọn èèyàn kan bẹ tí mò ń kọjú yín sẹ́yìn náà nǹkan tó olùkọjú ni wọ́n rírè táwọn ẹ̀rẹ́ ìdíjọ́ tí wọ́n kọjú yín fọlọ́n yàtọ̀ sí yẹn táàtún bọ̀ wá àyẹ̀wò fínífíní lórí ẹ̀ insha allah ta'ala àbí ká sọ pé àyẹ̀wò àlékún ká mọ̀ sọ pé fínífíní lọ́rọ́ mọ̀ fínífíní gbogbo nínú ẹ̀ ní kọ́lọ́ sọ pé ìtọ́jú sẹ́nìkan ń bẹ tó lè ṣe ìtọ́jú tó lè kárí gbogbo ẹ̀dá nù kò sí àdébí isa alẹ́ sọ aláṣọ àṣálà táwọn kẹ́ ń pè lọ́rọ́ kí ẹ́ ń pè lọ́rọ́ bí kí ẹ́ ń pè lóṣìṣọ́jú ǹjẹ́ ó lè lé oúnjẹ fúnra ara ẹ̀ tó lè dúró kó lòdì kó rọ fún ìdíkọ́jú gbogbo ẹ̀dá ọlọ́run nìkan ni alhamdulilayi rọ́bìnrin àádáfíìn. ọlọ́run nìkan lọ́lẹ́tọ̀ sí ọpẹ́ tóró nìkan ló lè fi ìtọ́jú gbogbo ẹ̀dá pátápátá láì yẹ nìkan nínú àwọn àyà Kùránì tá a lórí ilé láì nífẹ̀ẹ́ lójú pọ̀ ó náà ní túrọ́sì Yúnus àyà thirty seven ọlọ́run bá sọ pé wà máa kana وتفصيل لكتاب لا ريب فيه في رب العالمين ولو بعد كلا أصيبي ما كان هذا القرآن أن يفتر من دون الله كتيبي فجأة القرآن tọ́lọ̀ ń gbéra ànábi الله sọ́lọ̀lá àlùsọ́lá kọjá bí ẹnìkan lọ́dàdà pààrọ̀ rẹ̀ kò sí ti láéláé هو؟ wá tí ìsọdọ̀ ọlọ́run ló ti mú wá kò lóye ẹ̀yin náà wo ayé ọlọ́run tá a ti túbọ̀ alihamudulilayi ni nítorí abẹrẹ alihamudulilayi nìkan ládùúgbò yìí lẹnu àìsàn àlórí pé abẹrẹ lọrọ bẹ̀rẹ̀ ebe ẹ̀dá wo ẹ̀dá wo ló lè mú ló lè ọ̀rọ̀ báyìí ó fọfọfọ ọlọ́run sọ fáwọn ìpè wà máa kí àná àdàlù kọ̀rọ̀ àánú ayé yóò sára àmì ìdílélá kò tẹ́ ṣe kẹ́ni kankan kó múru kọ̀rọ̀ àyè wá látọ̀dọ̀ ẹlòmíì yàtọ̀ sọlọ́ wàlá mi ń tàn sí kọ́lẹ́bí ilẹ̀ ilẹ̀ àtẹ̀yìn nínú mòjísà tí kọ̀rọ̀ àwọn àti òní pé ọwọ́ ajẹ́rìí gbé àwọn ìdí tó ti ṣáájú ntọ́wọ́ àánú wọn tọ́jẹ́ òdodo ẹ̀rí nínú kọ̀rọ̀ wọ́tẹ̀fílà lè kìtà bẹ́ẹ̀ náà sì ni yọ wàá jẹ́ ìjọ ṣàlàyé àwọn tíra tó ti sáájú ntọ́ba jẹ́ irọ́ tí wọ́n fi bẹ́ẹ̀ kuran ọ̀ wàá ṣàlàyé ẹ̀ fún ipe irọ́ lè léjì o àwọn èèyàn ni wọ́n fi kún tíra ọlọ́ láàárọ̀ ìgbà bí kò sí èléjì nù kuran ní rọ̀bìlà àlámín láti rí ọwọ́ alákọ̀dọ̀ ọlọ́run ní ìṣètọ́jú gbogbo ẹ̀dá pátápátá lára ìtọ́jú ọlọ́run náà ni Kùránì tó sọ̀kalẹ̀ láti wá jẹ́ ìtọ́sọ́nà ọmọ ẹ̀dẹ́ ènìyàn pátápátá. pẹ̀lú ilé láti parí mọ́sálẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wípé Kùránì oríṣiríṣi ọ̀nà ní ń lo Rabbil Alamin ó sì wá ní ìgbà méjì lé ní ogójì nínú Kùránì ṣùgbọ́n gbogbo ẹ̀ dá lórí wípé ọlọ́ọ̀bá ni olùkọ́jú gbogbo ẹ̀ dá. nípa pé ọjọ́ olùtọ́jú gbogbo ẹ̀dá o olólẹ́tọ̀ọ́ ká máa sìn ká sì nígbàgbọ́ sí i. ẹlẹ́ẹ̀kẹrin sáásọ̀ lórí Rabbil Alamin oní àti pé àrọ́bù yẹn nínú okọ̀ ọlọ́run ọba àlejò okọ̀ tọ́ rẹ̀ wà lọ́wọ́ àwò bí ṣe okọ̀ rahman okọ̀ ọlọ́run tí okọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni àrọ́bù náà okọ̀ ọlọ́run ọlọ́run bá sọ awidi urrahman ayama tadiru falau falau ayama tadiru falau le asmaahu le husna máa pe ya allah àti kọ́ máa pe ya rahman èyí ó wù ọ́ tó bá pẹ̀lú ọkọ̀ ọlọ́run falau le asmaahu le husna àwọn ọkọ̀ tó dógógó ń parí rẹ̀ wà dídá ọbẹ̀ kọ́lọ̀ nínú ọkọ̀ tó dógógó ń parí rẹ̀ wà ń parí dídá òun náà gbóná àrọ́pù nínú ẹ̀rí táwọn onímọ̀ sọ lórí eléyìí òun náà ni súrọ́tù sábà tá a ti kà síwájú àyà kẹẹ̀ẹ́dógún tọ́lọ́ ọba sọ pé bájídá tún sọ yìí bá tún wàrọ̀ bọ́ọ̀lù ìlú tó dáa lélẹ́yìí ọlọ́run ọba wa omi rọ́bù omi olùkọ́jú gbogbo ẹ̀dá pátápátá alámòójútó òsì ni nínú súrọ́tù yàtí nínú àyà fifty six ọlọ́run bá sọ pé sàlámù káwùlám ní rọ́bì rọ́ọ̀dì gbólóhùn ọ̀là tọ́jà tọ́lá làbíà kọ́mọ jẹ́ gbólóhùn látọ̀dọ̀ ọlọ́run rọ́ọ̀dì olùtọ́jú gbogbo ẹ̀dá rọ́ọ̀dì tọ́jà aláàánú tọ́lọ́run péré ẹ̀yìn rọ́bù ìgbé rọ́bù lò ó ń lò ń jẹ́ olùtọ́jú gbogbo ẹ̀dá tọ́pẹ́lẹ́pọ̀ àwọn onímọ̀ ni wọ́n sọ̀rọ̀ rẹ̀ tí wọ́n ti mú wá nu síra àwọn tí wọ́n ti fi rinlẹ̀ ìpè lu ó kọ náà ní arọ́b àwọn míì sọ pé nu sífà nínú ìròyìn ní pé kí èsè kí èsè fún ó kọ lórí jùlọ àwọn onímọ̀ lórí fún ọlọ́run ni wọ́n wà kí wọ́n á yìí gẹ́gẹ́ bí táwọn ní òun náà ni ẹ ti ń tọ́jú gbogbo àwọn ẹ̀dá rẹ̀ pátápátá tó sì jẹ́ ike oríṣiríṣi ìrọ̀ra ọlọ́run ìfẹ́ ọlọ́run ìní ìyí wọn lábẹ́ ìtọ́jú yìí. lára títọ́jú wọn náà ni àwọn ànábì ọlọ́run rántí wọn pé kí fi kùnà lára ìtọ́jú ọlọ́run yìí. bọ́lá ti wá pé ń tọ́jú wa yìí pẹ̀lú oríṣiríṣi ọ̀nà pẹ̀lú oríṣiríṣi nǹkan kọ̀ wá sẹ́nìkan tó lè ṣe ìtọ́jú tó dàbí bọ́lá bọ́lá sọ pé ní ẹ̀ṣẹ̀ àkàmì ti di ṣe wàhùwà sẹ̀mí ìrọ̀lẹ́bá sí kò sí tó dàbí ọlọ́run kò sí tó lè tó ọlọ́run láíláí ọlọ́run ọba ni olùgbọ́ràn olùrínà bó ti jẹ́ pé ìgbọ́ràn tiẹ̀ gbogbo tẹ̀dá ìrìnà tiẹ̀ ó yàtọ̀ sí gbogbo tẹ̀dá àánú agbára rẹ̀ ọjà sí gbogbo tẹ̀dá bẹ́ẹ̀ náà ni ìtọ́jú tọ́lọ́ ń tó tẹ̀dá ọjà gbogbo tẹ̀dá kò sí ànábì tí ó ní tí ó rọ́bù fún olùtọ́jú àwọn ẹ̀dá làwọn èèyàn kan sọ kí wọ́n fi wé kí wọ́n fi sọ́dà ànábì ọlọ́run. ìtọ́jú ọlọ́run ọlọ́run ṣe fún gi ọlọ́run ṣe fún gbogbo ti bẹ pátápátá ó sì ní sọ pé túláàsì agbọ́dọ̀ mọ̀ dúpẹ́ fún kódà láàyè mi ọlọ́run ní ẹni tí ò fíhun tí ò tẹ́ríba fún gbòógì rẹ̀ ń tẹ́ríba fún wọn ọlọ́run gbòógì rẹ̀ ń tẹ́ríba fún wọn ọlọ́run àdámọ̀ bọ́lọ̀ ń ṣe dáa ọ̀ ń tẹ́ríba bọ́lọ̀ ọ̀ ń tẹ́ríba fáṣẹ ọlọ́run ibi tí ọ̀rọ̀ lójúmọ́ ọlọ́run nìkan lọ́mọ tó èso lọ́mọ ọlọ́run ní kọ̀ǹtúrò rẹ̀ ìdáàbòbò tọ́lọ́run ṣe fún lọ́sàn-án lóru ọlọ́run ní ṣe fún kìí ṣe pé agbára rẹ̀ àbí ọ̀wá sílẹ̀jì ti wa àwọn yìí èèyàn létí ti dùn tó ti lọ yìí ṣe ìjàbọ̀ lọ tútù mi tó ti gbàtọ́jú tó ti kó mbẹ odidi olórí orílẹ̀-èdè wọ́n sì ń tọ́jú ẹ̀ láti lájíjọ́ nítorí etí kò sí ìsan tí ó tòtórí ẹ̀ lọ London yóò wọ̀ bá lù lọ ẹwu ẹwu ẹwu ẹwu bọ́lá ọ̀sẹ̀ ìfira rẹ̀ náà ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ẹ̀lẹ́ ọ̀lẹ́gbàá yìí ọ̀lẹ́gbà ni sówó tí nàìjíríà ń ka lójoojúmọ́ láti oṣù láti tọ́jú etí ni àbí ètí gan ti gbà lọ́wọ́ àwọn olè tí wọ́n jí àbí sálárì ti ẹ̀ tó ló ti pọ̀ jù tó tó máa dẹ́kun ṣé láàyè oṣù láti ni wàlúwàhù lè ní yù wà á mú lè mú kọ́rọ́ ọlọ́run bá nìkan ní fẹ́dà kankan kò fẹ́dà tí fẹ́ láyé àti láti fi yáa máa o mọ̀jà ají ọ̀run òótọ́ ọ̀la tòrò rẹ̀ lọ́lọ́run ti sọ fún anusúrọ́tò ráàj áyà ìkẹẹ̀ẹ́dógún àti ìkẹrìndínlógún nípa pé ẹtí ọ̀bá ti lọ́n gbòógì rẹ̀ lóògùn máa ti lọ́n lóògùn ní rọ́bù olùtọ́jú gbogbo ẹ̀dá ọlọ́ni wa ni láàyè máa ń fi sàmà wá ti wà قل من رب السماوات والأرض قل الله الله أكبر ọlọ́run ni wàlẹ̀ láàyè yẹtìlú máa ń fi sàmà wá sí wàlẹ̀ àrùbí gbogbo tí ń bẹ ń sàmà àtìlẹ̀ ìní ń tẹ̀bá bọ́lọ́ ìní ń tẹ̀bá bọ́lọ́ káwọ́ án wọ́n fẹ́ ni àwọ̀ wákàrà hàn àti etí ọ̀fẹ́ ẹtí ọ̀fẹ́ tẹ̀bá bọ́lọ́ ń bẹ lára rẹ̀ ìdí tẹ̀bá bọ́lọ́ wàbílà lòun bẹ́ẹ̀ náà ní gbòógì wọn ń tẹ̀ bá bọ́lọ́ bílúgbùdúgbì láàárọ̀ kùtùkù wálé àgbọ̀ àbírọ̀lẹ́ gbòógì rẹ bí o ti máa jírí òun ọlọ́run ti yọ ọgbọ́dọ̀ kí òun ọlọ́run kọ́ ya dúró ti bí ọwọ́ ọ̀fẹ́ gbòógì rẹ ojú ọmọkọ̀ọ́mọkọ̀ bí ọwọ́ ọ̀làgbára rẹ̀ gbòógì rẹ yóò yí ipò rẹ báyìí yóò tẹ̀ bá bọ́lọ́ olè máa rọ́bù sábà sọ fún wọn náà pípé tá a ní olùṣe ìtọ́jú gbogbo sánmà àdìlẹ̀ tó ní la sọ fún wọn kọ́lọ̀ nìkan gbogbo ní. ọlọ́run tó ń sọ láyé nínú Qur'an tó ti jà á ayé àtàtì sí ọlọ́run bá sọ pé falilayi alhamdu rabbi samawaati wa rabbi فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين ọlọ́ọ̀bá lọ́lẹ́tọ̀ sí ẹ̀yìn rọ́bì samáwáàtì ọlọ́ọ̀bá tó kó ló ń tọ́jú gbogbo sánmà pátápátá wàlá árídì ẹni ń tọ́jú rẹ̀ àti gbogbo tẹ̀ ń rí bẹ̀ tẹ́ fi ń sàǹfààní. ọlọ́run ní tọ́jú ilẹ̀ yẹn tí òjò máa yín lẹ́sẹ̀ rọ̀ǹtẹ́lẹ̀ àhàlámi àwọn ẹ̀dá mi tọ́yàtọ̀ sámà tọ́yàtọ̀ sílẹ̀ náà ọlọ́run ní tọ́jú gbogbo wọn náà. nínú àdúrà àwọn ànábì ọlọ́run ti ànábì Ibrahim alayhi wa salam ní وإذ قال إبراهيم رب اجعل Ibrahim sọ pé olùtọ́jú mi nígbà tí fi yá àti ìtumọ̀

látara ìtọ́jú ọlọ́ọ̀ni nígbà táwọn èèyàn kan ọba mọ iyì rẹ̀ nígbà dààmú bá dé wọn ah, a àtàwọn àánú ìgbàdùn láti jọ ìtẹ́lẹ̀ nígbà tí oṣù wàhálà wàhálà ti ń bẹ lóṣèlú àwọn ọmọ akáko mẹ. anabi musa alayhi ọlọ́run ló náà wípé rọ́bì ilá ilá á fi yí náà wà náà lè lè ńgbà àfihàn àwọn àtàwọn èèyàn rẹ̀ kí wọ́n sọ̀gà kí wọ́n kọjá là ọlọ́run sì ní ọ lọ ọlọ́run sì ní kọ́lọ́ kọ́lọ́ kọ́lọ́ tó wà àdìbò ó ti wá àdìbò gbọ̀gbọ́ kọ́lá rọ́bì ìnílá àmúlùkù kọ́lá rọ́bì ìnílá àmúlùkù ìlà ànàfì wà fi èrè ọlọ́run ìlágbára kíníkan jẹ̀mí ara mi lọ́wọ́ èmi ti gbọ́ ńlọ́lọ́wọ́ bá wí mo ti gbà rọ́bì ìrẹ́ olùtọ́jú mi. ọlọ́run ló ní ìdáyà ló ní ìtọ́sọ́nà lọ́dọ̀ lára ìtọ́jú ọlọ́run náà wà á kì yẹn pé wà á kì ńlá nọ́fà wọn ọmọ ìyá lọ àjùlọ ọ̀nà gbọ́ náà wà lè ka fa fáwù nìyẹn tọrọ bá rí bẹ́ẹ̀ ìwọ ọlọ́run wa ìwọ olùtọ́jú wa tó ń àwa àti àwọn èèyàn kí ajá kò fi èèyàn ní ọ̀làwọn èèyàn sọ̀rọ̀ àwọn lọ́lọ́run tó wá jẹ́ kí ìpamọ́ ṣẹlẹ̀ sí sọ̀rọ̀ àwọn àtàwọn tí wọ́n tẹ̀lé pẹ̀lú omi ọlọ́run ti làmú káàtàwọn èèyàn rẹ̀. anabi wa sallallahu alayhi wa sallam nínú àdúrà tiẹ̀ náà sọ́wọ́ àti Qur'an suratul Furqan ayé àtàtì ọlọ́ba tó fi wá qala ar-rasulu ya rabbi inna qawmi ittakhadhu hadha al-Qur'ana anabi wa sallallahu alayhi wa sallam ó ní yaarọ yaarọ bi ìrẹ̀ òtún tọ́jú mi iná kawo mi dájúdájú àwọn èèyàn mi tí wọ́n bẹ mọ́kà yìí ìtàkàdù àdàlùkọ́rọ̀ àdàmà àjúrọ̀ wọ́n sọ kura yìí di tí yẹn máa ń yàgò bí wọn ò jẹ́ ẹ̀ka tí mo lè rẹ̀ níbọ̀ ní àwọn káàdì. níta fẹ́ ló ń bẹ náà ní pé rọ́bù nínú ìtumọ̀ rẹ̀ náà ní pé olùtọ́jú mi àwọn ànábì ọlọ́run wọ́n fi kàdúrà lọ ọ̀dọ̀ ọlọ́run ó sì tún tọ́ka lórí wípé ó kọ ọlọ́run ni ọlọ́run ọba àdìsí ọlá náà ni wọ́n fi ń gbé yá rọ́bì ìdí ọlọ́run ọba mi ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún sáàtúntọ́ lórí rọ́bì làálẹ́mí ó ní pé dilalatu rọ́bì alá asùnmá ìwọ́n ti bá ti mùsà àjíjàdì ìdáàlà ó kọ ọlọ́run táwọn gbó yẹn bó ti pọ̀ tóun ìkan kan lọ. ìkan fún ju kan lọ Allahu ni ọ̀gá tó kó gbogbo ẹnu ló ni tó kó gbogbo ṣùgbọ́n àwọn tó kù ìkan fún ju kan lọ nínú orúkọ ọlọ́run tó kún dáadáa iná ní gbólóhùn olùkọ́jú ẹ̀dá nígbà ẹnití ọtọjú gbogbo ẹ̀dá ní ẹtí tó yìí alágbára ni olùdókòwò ní kaba alikaliku ó ti tó ó ti kó ìtumọ̀ tó ń lọ́jà wọn ìwọ wàhálà tó ṣe lórí kọ gbọmọ ọlọmọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mi ò láìkẹ wọn jà gbọmọ ọlọmọ pàtàkì nígbà tí nǹkan ò sì yá rẹ tí ò sì mọmọ rẹ táwọn náà ti lè fi ẹja jẹ. ẹgbẹ́ wa wàhálà tó wọ́n ṣe kó o sọ primary kó o sọ secondary kó o sọ pé ẹ yunifásitì ya kẹ ẹ tó tó fa sẹ́lu lọ́wọ́ <laughs> ẹ wàhálà yẹn ọlọ́run ọba tó dá ẹ̀dá òun náà ni olùkòlù lórí títọ́jú ẹ̀dá ó ti mú ìtumọ̀ àlìbárì sínú àlìbárì ó ń túmọ̀ sí àlìkáálíkù ẹ̀tọ́ dá ẹ̀dá yàtọ̀ díẹ̀ ń bẹ láàrin àti alibaru lẹ́nu yẹ pé kò sí àpèjúwe kan tó ṣáájú síwájú kó tó dá ìdá jẹ ajẹ́kọ̀ọ́ náà ló ní àwòrán tó dá yìí wọn ti wọn. yẹn ó wá wà ó wà kó ọlọ́run ní olùtọ́jú ẹ̀dá àtúnbọ̀ wá àlàyé lórí ibi tó fi ojú sí pé tó ń bá fi ibi tó gbójú mu ló fi dì ó ṣíṣe ó sì ti rí pé bó ti dáanu tọ́ba jẹ́ yọ kan yọ ọ́ láàyẹ bó sì ṣe pé kíkan dúdú níbi kan dúdú kíkan funfun ó rí pé bó ti dáanu ó ti tẹ́wọ́ tí gbogbo ẹ̀ bá funfun láwù kò ní í ṣiṣẹ́ dúdú mẹ́ tí gbogbo ẹ̀ bá dúdú pẹ́ẹ́lí kò ní í dáa ìfowópamọ́ mú wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn nǹkan tó lọ́n tó kó síbẹ̀ tó lè fi ọlọ́ọ̀nì kẹ́ lọ́mọ ẹ̀dá ìwọ̀nba ìdíkà mọ́ ń ba rẹ̀ àwọn èèyàn kan ń gbèsè ayé tiwọn ojú nìkan wọn gbèsè aláìsèlè lórí inú mẹsìlẹ sọ̀rọ̀ kò fi dọ́kàn pẹ̀lú ẹ̀yà ara mi iná ni ó dùn gba pòfẹ́sọ́ṣìpù lè lórí yóò kàwé kàwé kàwé kàwé tó mi di dọ́kítọ̀ yóò tún kàwé kàwé tó mi di pòfẹ́sọ̀ tẹ́ ẹ bá gbé sí lọ́dọ̀ rẹ̀ yóò lè sọ́ọ̀rì àwọn ilé ti ń bẹ lọ́dọ̀ tọ́ ọ bá létí ń wọ́ ó lè fọ́n paracetamol mọ̀ kí ni ń wọ́ létí yóò nìkan lọ́dọ̀ létí wọ́n bá mọ̀ ọ̀gá kí á ní dókítà tó ń pera rẹ̀ dókítà ọ̀mọ̀ ẹ̀bá ni ojú ń jẹ́ kéde gbogbo ń tọ́mọ́ wà bẹ́ẹ̀ lọ́mọ kéde gbogbo ń tọ́ wà bẹ́ẹ̀ lọ́mọ. wà á máa wù sí ìmínà lè ékìmí ìlà àkàlìlà ntọ́lọ́kùnrin nùmà díẹ̀ náà ni arọ́bù yẹn ó ti kó àlùmọ́tò wúrù nù ẹ̀ ń tọ́jú àwòrán ẹ̀dá ní bó ṣe rí. ó ti kú ma kó tún mọ àlìhájú náà nú pé abẹ̀mí lọ́lọ́run ọlọ́run bá ní ẹ̀mí nígbà tí ọba fẹ́ tọ́jú ẹ̀dá kíkọ̀ lẹ́mìí lọ́ fẹ́ tọ́jú ẹ̀dá ó ti kó ìtumọ̀ alikọ̀ ìyúmù nú ikú òun rọrọ táyọ gbogbo ẹ̀dá lọ́lọ́run sọ pé wàlúwàhù yíwa ọlọ́run ó sì kó ìtumọ̀ àlẹ́ àlímù onímọ̀ lọ́lọ́ bóòlù yẹn ti fẹ́ tọ́jú nǹkan nígbà tí ọba nímọ̀ àsẹ̀míyù olùgbọ́ràn náà ó tún ti kó tumọ̀ ẹ̀ sínú ẹni tó fẹ́ tọ́jú ẹ̀dá tí ò ní gbọ́n ti bá wú ọlọ́mọ jèjì ní ta ní kọjọgàmọ́nù nígbà bá a kó ọ̀rọ̀ yìí bí ọ̀gbọ̀ tí wàá tọ́ba yẹ pé kò gbọ́dọ̀ tẹ́lẹ̀ ká tó dìbò àwọn èèyàn òwúlẹ̀ ní dìbò fún rárá lọ́jà ní dìbò bójì gbàngbò ti débẹ̀ ọ̀rẹ́ ebe ó níbi ìtọ́jú ẹ bá ti kọ̀ọ̀bá ń gbé ọ̀gbọ́n kankan mọ́ àtàlẹ́ ti parí nu <laughs> ọ̀dọ̀dọ̀ ẹlòmíì kọ́lọ̀ ń kó fún ọ̀tọ́jú ẹ̀dá ó sí rẹ tí ọmọ tí lo tún ní àlámọ̀rí rẹ alibafiru nígbà tí ọba wa rí nǹkan kan lọ́jọ́ afọ́jú bóòlù ti bẹ́ẹ̀ ṣe ìtọ́jú ìtọ́jú wò lọ́bẹ̀ẹ́ ti afọ́jú gan tún ní ibi ìtọ́jú ni òǹgá tún ní ìjẹ́jọ́ ọmọ tọ́jú ẹ̀ lọ́ba wu ẹ̀wu ẹ̀ fẹ́ wù ìdá akọ́wọ̀ oúnjẹ rẹ̀ kí èjẹ oúnjẹ tó ti bàjẹ́ ńlọ́fẹ́ jẹ ọlọ́run bá ní alibabiru ẹ̀dórí náà lábẹ́ rọ́bù náà ni alimusinu ó tún ti kó sínú ikú ọlọ́run bá lòlùsẹ́ dáadáa fẹ́dà alimunimu ẹni tí máa ń ṣe ìkẹ́fẹ́dà ó ti kó sínú lórí ìtọ́jú yẹn alijawaadu ọlọ́rẹ̀ lọ́lọ́run ó ti kó ó ti bọ́ sínú àrọ́bù yẹn náà tí ọba wa jẹ́ ọlọ́rẹ̀ táwọn èèyàn jẹ́ kó wá gba ọ kó wá gba àgbàdo tó yọ ọmọ tó gbogbo ẹ̀dá pátápátá tí ìbá ti fi látara iṣẹ́ rẹ̀ látara ẹ̀ ẹ̀ mọ̀fẹ́ ti mo ṣe látara ọ̀rẹ́ rẹ̀ tí àwọn ẹ̀dá alimuti alimane ó ti kó sínú. ọlọ́run ọba ní máa tọrẹ fún ẹ̀dá ìtọ́lọ́run bá ti fẹ́ hàn fún rárá fún ọ fún ọ máa ń ṣá wà máa ń ṣá à wà rìndù máa yá fà wà ọmú ha ọlọ́run máa ti jẹ́ ẹ̀mú fẹ́ ńtọ́ bá wù ẹ̀ńtọ́ bá wù hàn kàn máa gbọ́ ni mílíọ̀n báyìí táwùsàn báyìí tírílíọ̀n báyìí ó lè máa bá wọn kà báńkì yàrùdúkú máa ń ṣá a wà máa ń ṣá a harama wà rìndù máa yà fà wà ọmú harama ọlọ́wọ́ bá ní máa ń ṣe jẹ́ ẹ̀mú fẹ́ dà ẹ̀ tó bá wù ẹ̀ tó bá wù àti hàn náà fún tí ò ní ṣe fún kọ̀tẹ́ tí ó mú lórí ẹ̀ tí ṣe tọ́lọ́ ń bá ṣe àrídìkì fẹ́ dà mí lára títọ́jú ọlọ́ọ̀ni yóò fi lè máa ti lọ́n tí ọ̀bá wa ti lọ́n yọ jẹjọ wájú ọlọ́ọ̀ lára ihánà tọ́lọ́ba hánà àrísìkì fẹ́ dá mi kọ́ máa tọ̀gà kọ́ máa kọjá àlà ni tọ́lọ́ba ti jẹ ẹ̀mú tọ́pọ̀ fẹ́ kò ní í yọ máa sin lọ́run lórí ìtẹ̀sí yẹn náà yọ wàá máa bẹ lọ́run pé èyí tó fún ìjọ tẹ̀ lọ́run ìtẹ́lọ́run wá ju ń dé àìmọye owó lọ. pé lára lára lọ lọ iná ní kéèyàn sọ pé ah, rárá abẹ́ ẹ̀gbọ́nú ròyìn ẹni owó jẹ́ jí ó fi ṣe àkọ́kọ́ ah, ah, kì í ṣe pé owó bílíọ̀nù àbí gàngàn ló kọ́kọ́ já twelve million <laughs> tẹ́lẹ̀ mi ọmọ àwọn onígbé twelve million lásán ah, <laughs> ó ní ilé ìgbésẹ̀ ló gbèsè ayé o <laughs> ó ní kèsè tọ́pọ̀ o ọ̀nà ọ̀sán ẹ̀ arọ́bù yẹn ó ti kó ìtumọ̀ alimọ́tì alimani ó ti kó sínú tí wọ́n gbé ọdọ́ ń tọ́jú ọmọ ilé ìgbà mi ó di náà rẹ̀ kó mọ̀ sí kẹ̀kẹ́kẹ́ àbí kó mọ̀ jẹ́ kẹ̀kẹ́kẹ́ nítorí èjì rẹ̀ kò tó kó mọ̀ jẹ́ ara kó o ṣe tọ́jú ẹ̀ náà ni ó wò sí ní mà wọ́n kàn ló pé abúlé ah, ìjà ń jámọ̀lá dé ìdúró wọn jámọ̀lá yóò bá máa ké abúlé ìdí ìdílé ìdí ìdúró wọn jẹ yóò bá máa gbogbo ṣùgbọ́n wọ́n tó tọ́jú ẹ̀ lọ́mọ ẹgbẹ́ èjì rẹ̀ òsì ìsòkò òun a máa múnira wá bẹ́ẹ̀dà a sì máa máa bàní wá bẹ́ẹ̀dà ó ti bọ́ sábà ìkọjú tọ́lọ́run ti bẹ́ẹ̀dà alimukọdimu alimuafi ama ama ama fìyàsíwájú ama lọ́yẹ̀ ama tún yẹ̀mẹ́yìn eléyìí ni tiẹ̀ tí o ti kò ń gẹ́ rẹ eléyìí kò ní ti kò ń gẹ́ rẹ ọlọ́run náà ni ó ti bọ́ sábẹ́ rọ́bù tí ń ṣe. alladhi yudillu man yasha wa yahdi man yasha. ẹ̀ńtọ́ bá wọ ọlọ́run ọlọ́run àjọ sọnù asọnù kò sí tó ṣe jù lára àti tọ́jú ọlọ́run lára ìjẹ́rọ́bù rẹ ni láàyè sálù àmà yẹfàlù wà ó yọ sálù ẹnìkan ò lè bí ọlọ́run ẹ̀sìn lórí tó bá ti wọ́n gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ní ọ̀dọ̀ jábọ̀ wájú ọlọ́run ní ọ̀dọ̀ wájú ọlọ́run tó bá ti arọ́bù yìí ó kó ìtumọ̀ tó pọ̀ nínú nínú àwọn ọlọ́run ẹ ibẹ̀ yẹn láàgbọ̀ tí ń ṣe àlà àbúbárà mo ń dúró lórí ẹ̀ nà tó pẹ̀lú ọlọ́run a mọ̀ wá bá ìkẹfà lọ ní ọ̀la pẹ̀lú ọlọ́run a sàlàyé ojú kànnà ìtọ́jú tọ́lọ̀ ń fi fún rẹ̀